رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته هذا هو الله سبحانه وتعالى تدوش النوان فما لا تقبل لوري توي توي reviving the Umar of our eternity la ujo muslimi alagbon shoju abelon ba allah subhanahu wa ta'ala kó má ṣàìjẹ́ kó ṣàǹfààní fún ẹnì kankan wa nǹkan tí a máa gbéyẹ̀wò lénìí òun náà ni àtàwùbá àǹfààní tó wà níbi kéèyàn máa túbà lọ sọ́dọ̀ Allah àwọn tó máa bá agbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamarudeen Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu bismillah falyatafaddal mashkura. alhamdulillahi alladhi yatubu ala ta'ibin. والصلاة والسلام على نبينا محمد سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه وتوبوا إليه لأن التوبة واجبة على كافر ومشرك ومسلم ومؤمن قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا عباد الله التوبة هي الرجوع إلى الله عز وجل والتزام فعل ما يحب الله وترك ما يكرهه التوبة عباد الله من أعظم العبادات وأفضل القربات قال الله عز وجل للمؤمنين وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون نسأل الله عز وجل أن يجعلني وإياكم من التائبين الفائزين إنه على ذلك قدير أدوكي نيودو لهم وباوا ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ẹ máa ń gba ó ṣetán láti ṣàforíjì fún gbogbo àwọn tí wọ́n bá láwọn òṣè mọ́ nínú àwọn nǹkan tó yẹ máa fi rí ìbínú ọlọ́run ọlọ́run ọba aláàtọ́ ṣàdéhùn fún wa pé tá a bá ti túbá òun náà ó sì fẹ́ríjì wá ọba náà lọ́ba tí a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bó jíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad aṣíwájú gbogbo àwọn anábì tó ti sáwájú ìkẹ́ ọlọ́run kó bá gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami èjìkálọ̀ lè jẹ́rìí ashhadu an la ilaha wa ipe nìkan òun lọ́ba tí a gbọ́dọ̀ sìn òun nìkan ló sì si sí ẹ̀sìn náà kò sí nǹkan kan mìíràn tàbí gbọ́dọ̀ sìn má lábẹ́ sánmà lérí ilẹ̀ ọlọ́run lẹ́yìn tó lọ́n da òun dálẹ̀ gbogbo nǹkan ẹni dá gbogbo nǹkan lágbọ́dọ̀ máa sìn agbọ́dọ̀ máa sìn tọ́lọ̀ ń dá àwọn jẹ́rìí pé anábọ̀wá Muhammad kìí sọlọ́n kò sí lè ṣe kankan nínú tọ́lọ̀ máa ń ṣe ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ó jù bẹ́ẹ̀ lọ ẹrú ọlọ́run tọ́lọ́pọ́lọ́run ní darí òun náà lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ọba ń ránṣẹ́ ni ìbádọ́lá ẹ̀yàn rúṣin ọlọ́run ẹjá lè ṣàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa ká lè ṣàlékún ìbẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn wa nínú àwẹ̀ láwa yín gbogbo wa àbá búbú fọ́lọ́hun látara pa ń bẹ̀rù ọlọ́hun ìbẹ̀rù ọlọ́hun ọba yín yín bẹ pẹ̀lú wa ní gbogbo bí tá bá wà aláǹfààní àti jẹ aláǹfààní àti mu aláǹfààní àti báyàwó ìyàwó wa lásìkò lọ́sàn Ramadan nínú kọ̀rọ̀ nínú yàrá tẹ́nìkan kan ò ní mà kí ló wá dé tẹ́nìkan kan wa tá a sẹ́lọ́hun nínú Ramadan nítorí pé a ti dìtámì pé à ní sẹ̀ lẹ́yìn náà ẹ̀rù rẹ̀ ń bà wá nítorí pé ọlọ́mọba ẹ̀fẹ́ rí jìn wá nínú Ramadan ẹ̀rù wa ń bà wá pé a fẹ́ kí ká tó máa sẹ̀ lásìkò tọ́lọ́n fẹ́ ṣàforíjìn fáwọn ẹ̀rù ẹ̀ àwa bẹ̀ lọ́wọ́ ọba ìbẹ̀rù náà ọlọ́mọ mo kó lọ́kàn wa lẹ́yìn Ramadan ọlọ́gbàrá ọlọ́run nítorí tẹ̀yìn bá ti ń bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó alikiyama ti lọ yọrọ ẹnìkan ní wàlìjẹ́ náà fún tọ́wọ́ bẹ̀rù ọlọ́ wọ̀lá àkìbàtú nínú mọ̀tẹ́kì ọlọ́run lẹ́nìkan kan lè láti bọ̀ tán rí àfihàn tọ́wọ́ bẹ̀rù ọlọ́ kí ni wọ́n pè ní bẹ̀rù ọlọ́ fi ìlú mọ̀ àmọ̀rọ̀ lọ gbogbo tọ́lọ́ ni a máa ṣe kí ni ọmọ rọ́jú ṣe tó yẹ àmọ̀ rọ́jú ṣe wọ́jú ti náà bú máa náà hàlá gbogbo tọ́lọ́ kọ̀ fún wa pé ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ẹ má débẹ̀ tọ́wọ́ náà lọ́kùnrin àti súnnà yìí káfílẹ̀ ìdí wọ́n pè ní bẹ̀rù ọlọ́run tó bá ti ṣe dọ́là ní ọṣe tó sì ń ṣe dọ́là ní ọmọ ṣe ọ̀bẹ̀rù ọlọ́ ìbádọ́lá èèyàn rúṣin ọlọ́run bá wa àdùnnú mọ̀lẹ́kà ẹ̀ṣẹ̀ gbogbo àná ń lọ dá lójú pé ń máa ń pààyàn àrùn ọlọ́run sọ sínú Kùránì àdẹ́bí sọ sínú hadith àwa náà fọ́ra mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà tí a kó sí nínú fìtínà ayé nínú ìdààmú ayé nínú ìṣòro ayé èyí tó jẹ́ ipasẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́pọ̀ jù ọlọ́run ni ẹ má jẹ à ń jẹ ọlọ́run ni ẹ má mu à ń mu ọlọ́run ni ẹ má sọ à ń sọ nígbà tá a fẹ́ sọ gan ara ti pọ́lọ́ ni a má sọ àgbà tá a bá sọ ọlọ́run ni ẹ má wọ nǹkan báyìí à ń wọ ọlọ́run bá aláà ó ní ẹbí kan báyìí lẹ̀ ìbẹ̀lẹ̀ rẹ àwọn èèyàn tí wọ́n máa rọ́ gírì lọ ọlọ́run tó ní a má ṣe ẹ̀ṣẹ̀ kò kárí ti ń bẹ lẹ́yìn ẹ̀ṣẹ̀ ni torí ti ń bẹ lẹ́yìn ẹ̀ṣẹ̀ náà nìyà àtàdánwò àti wàhálà àti fìtínà tí ìbá tilẹ̀ jìnà sẹ́sẹ̀ bọ́ọ̀lù wọn bá ṣe ẹ̀dáyàwó yóò sì fúnfún yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà alẹ́ ayé táwọn yẹn kára bọ̀ lẹ́ni tí wọ́n pariwo káàkiri tàbá ní kálukú ọmọ sọ sítórì rẹ̀ kálukú ọmọ kálukú ọmọ wọ ẹ̀yìn ipe ètí láti tẹ̀síwájú ọlọ́run a rí i pé ẹ̀san lérí ẹ̀ṣẹ̀ ni àdùnnú ẹ̀ṣẹ̀ ahlakatil al'ula àwọn tó ti lọ nínú àwọn tí mo gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ẹ̀sẹ̀ náà lọ́wọ́ bá aláàfin rọ̀jò ìyàlé wọn lérí ahlaka qauma Nuh àwọn ìjọ Nuh wọ́n ṣẹ̀ ni ọlọ́run rọ̀jò ìyàlé wọn lérí ahlaka qauma Lut àwọn ìjọ Lut wọ́n ṣẹ̀ ni ọlọ́run rọ̀jò ìyàlé wọn lérí ahlaka qauma Salih àwọn ìjọ Salih àwọn náà ṣẹ̀ ni ọlọ́run rọ̀jò ìyàlé wọn lérí ọlọ́run pàtàkì yẹn fún wa káwa ní kálíbà jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ táwọn ènìyàn ṣe gbogbo táwọn ìjọ yìí wá ṣe pátá ìlàwọ́ kójọ lé kọ́dà á tún máa fi ṣe fáàrí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́ sí wa lórí burúkú àtàwùbá wájibà àlàkùnlé káfìrì gbogbo àwọn tí wọ́n ṣe mùsùlùmí ọ̀ràn yẹn ní kátúbá àkọ́kọ́ táwùbà tí wọ́n ní pé ká padà sínú islam alimutadin gbogbo àwọn tí wọ́n ti fi islam múlẹ̀ tí wọ́n ti lọ táwùbà tí wọ́n náà ní ká padà sínú islam gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí òdodo agbọ́dọ̀ padà sínú ìmọ̀ pẹ̀láṣẹ ọlọ́run gbogbo dọ́lọ̀ ni a má débẹ̀ tá ń ṣe ẹja sílẹ̀ torí ìyàtọ̀ wà lẹ́yìn ẹ̀ gbogbo dọ́lọ̀ wà láàrin a má ṣe tá ń ṣe ẹja sílẹ̀ ẹ̀yọ́ miami àtọ́wùbà wájibà ọ̀ràn àyàn nílé gbogbo wa ọlọ́wọ́n Allah wa ta'ala ó ní ya ìbádìí alladhina asrafu ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yẹrù gbogbo àwọn ẹrú ọlọ́run ọlọ́run ni mo pe gbogbo yín ọlọ́run ní gbogbo yín mo pè yín gbogbo yín tó jẹ́ pé ẹ ti ṣẹ̀ sọ́dọ̀ mi ọlọ́run kí ìyàwó kó sọ̀kalẹ̀ lẹ́yìn lérí lókù ọlọ́run wa ni mo pè yín ọba aláàánú ó tún pè àwa ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ọba ni alladhina asrafu ala anfusihim gbogbo yín tẹ̀ ti mọ̀ pé ẹ ti dáràn ṣẹlẹ̀ yín lọ́rùn ọlọ́run ni la taqnatu min rahmatillah ẹ má jákàn nínú àforíjì ọlọ́run ẹ má jákà nínú kẹ ọlọ́run ẹ gbọ́ inna Allaha ọba yín yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn bá ṣẹ̀ ó ṣe kó tóbi tó kọ́pọ̀ tó ọlọ́run ní kò séyìí tó wọn lè ṣàforíjì rẹ̀ fún ẹrú ẹ̀ ìbá arẹ́nìkan tó pa odidi èèyàn 99 anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábíwá sàlàyé pé ó lè bá bàbá alágbá kan ó ní sọ́lọ́run lè fẹ́rí jẹun bàbá alàgbà yẹn ni ọlọ́run lè fẹ́rí jọ ohun torí pé èèyàn tó pa ti pọ̀ jù ẹ̀jẹ̀ tó dálẹ̀ ti pọ̀ jù èèyàn 99 lọ́ba pa bàbá alàgbà yẹn oníkọ́fẹ̀ kan kúkú pé ọgọ́rùn lọ́ba pa ọ̀sẹ̀ tó wà lọ lè bá ọ̀kan náà wòlé ọlọ́run tóun kéwú òun wá ní ọ̀pá yẹn ọgọ́rùn tọ́ba délé ọ̀pamọ́ ọlọ́run ṣàforíjì gbogbo ètò ti ṣe sẹ́yìn gbogbo ẹni tí máa ń ṣẹbọ ọlọ́run bá aláàánú tí ìbá ti ṣẹbọ mọ́ gbogbo ètò ti ṣe sẹ́yìn ìwọ̀n parí gbogbo ẹni tí máa ti ń ṣoògùn tí ọba ti ṣe mọ́ gbogbo èyí tó ti ṣe sẹ́yìn òun ní bímọ ẹ̀dá kankan ládé tà tún wá ń lè má dànù sáwé fún tàwùbà kí ló dé tà wá ń pé àti ṣetán tá tuba àti ṣetán tá tuba tá a sì nígbà tí kò ṣe kíni tí kò dé ìbádọ́lá èèyàn rí sin ọlọ́run ọlọ́run bá ní ẹ túbá yín ṣàforíjì fún yín ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo tẹ̀yìn wá mọ́ṣáláṣí tẹ̀yìn èyí ṣẹbọ ẹ̀yìn èyí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jí olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà ẹ máa túbà ẹ máa túbà la'allakum tuflihun kẹ́lẹ̀ jèrè kalẹ́ kẹ́lẹ̀ láṣeyọrí kẹ́lẹ̀ jèrè láyé àti lọ ajẹ́pẹ́tẹ́ ìbá túbà èyàn máa ń jèrè èrè tí èyàn kọ́kọ́ jẹ ni pé ọlọ́run ọba aláwọ̀ fẹ́ràn yàn inna Allah yuhibbu tawwabin wa yuhibbu al-mutatahhirin ọlọ́run ni èmi ọlọ́run mo nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n máa ń mọ́ tónítóní mo sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń túbà tí wọ́n bá ti túbọ̀ wọn ti dolólùfẹ́ mi ọlọ́run gbogbo èyíkéyìí inú ẹ̀ṣẹ̀ tí yìí bá involve nù ẹ̀ ọlọ́run ọba ni wọ́n tóun ti dọ̀rẹ́ hùn nígbà tó ti túbà anábìyàn náà ta náà zambi kamala zambala nínú òde tí ó ni pé gbogbo ẹ̀ṣẹ̀ yẹ kò ní sínú fáìlì ẹ̀ mọ́ ẹni bá ti túbà nú ẹ̀ṣẹ̀ yọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ọ̀sẹ̀ tẹ́ ẹ bá ti ń túbá torí gbogbo ẹni tó bá ti túbá onítọ̀hún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó tún wá kẹ́ ẹ ó ní ọlọ́wọ́n wa ní gafóró rahim lòun tó máa ti sàmúrìjì fún tán ní kó wọ́n sínà fún lókun ọkùnrin tó ṣiṣẹ́ kẹfẹ́ rọrọ bákan ọlọ́wọ́n bá ní ẹ túbá tẹ́ bá ti túbá innahu kana gafara torí pé ọlọ́wọ́n tó ní kẹ́ túbá yẹn ọba tó ṣe tán àti fẹ́ríjì yẹn tẹ́ bá wá túbá tán ìdí ó sì ní pé yorùsílẹ̀ sàmà alaykum midrara yóò mú òjò àlùbáríkà wá láti sánmà tó jẹ́ pé yóò máa jẹ́ ìkẹ́ fún yín òyìnbó dídì kan bí amúwá ọlọ́wọ́n bá aláwọ̀ sínú owó fún yín yóò jíjẹ mímu yín ò ní nira mọ́ tẹ́ bá ti túbà wòbá ní ọlọ́wọ́n fún yín ní àwọn ọmọ dáadáa wọ̀jẹ́ alẹ́kùn jẹ̀nàtì ọlọ́wọ́n fún yín ní àwọn oko fáàmù tó dáa oko tẹ̀ ń dá yóò máa jáde ẹ máa rí nǹkan jẹ ẹ máa rí nǹkan tà wẹ̀jẹ̀lẹ̀kùn àníhárá yìí tó máa fún yín láwọn omi yàtọ̀ sí tòkè yìí fún yín láwọn omi tí ó máa sàn tí ó máa wẹ̀tì àwọn oko yìí ẹ wo èrè tó wà ní tauba ọlọ́mọ ní ilé àmà tábà ọlọ́run ní gbogbo ẹni tó bá túbà wà á àmàna tó wá gbọ́ lọ́ngbọ́ wà á mẹ́rẹ̀ àmàlà sọ́ọ̀lẹ́ha tó wá pàṣẹ bútì kó wọ́n ṣe má ọlọ́run bá ní ilé àmà tábà wà á àmàna wà á mẹ́rẹ̀ àmàlà sọ́ọ̀lẹ́ fàwùlá ìkà bá dìlù lọ́wọ́ sẹ́yìn àti àsàdáàtì ọlọ́run bá ní gbogbo aburú tó ṣe yín parẹ́ nígbà tó bá ti túbá kó wọn ṣe mọ́ ẹ má ti wá pa nǹkan rẹ sàmù pé plank ní ọwà kò ní ṣe nǹkan kan bẹ̀ mọ́ ọlọ́mọ ní yorùbá díìlì hò òun wà kọsẹ̀ rẹ tí ò ṣe síbẹ̀ gbogbo àti ń ṣẹbọ a kọ síbẹ̀ pé ń ṣe lá ilaha illallah nígbà tí pẹbọ rẹ a wà kọ ìbáàdà tí ò ṣe a kọ sínú fáìlì lásìkò yẹn àsìkò tí ń jalè a wà kọ síbẹ̀ pé ń ṣe sàrà wọ́n ti polè rẹ wọ́n á fi sàrà àrọ́pò rẹ̀ àsìkò tí ń ṣe sinna àwọn ọlọ́wọ́n bá a parẹ́ àwọn akọ síbẹ̀ pé ń ṣe tààjùdì àṣà náà dáadáa ilá kọ sí inú fáìlì tá a pa ìdá rẹ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n ti parẹ́ wọ́n tún wá kọ ṣẹ́ tí ò ṣe níṣẹ́ dáadáa ọwọ́ alẹ́pàá báwọn ẹni rè àtàwùbà fòṣà repentance opportunity ńlá ni fún gbogbo ẹni tí ọba tètè jára rẹ̀ gbà lọ́wọ́ ìsùn lọ́wọ́ àṣetàn abẹ́lẹ́ nínú àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá sàfúrẹ́jì ẹ̀ṣẹ̀ wa anabi wa muhammad bá anabi ṣètò anabi ni wàllá anabi ni mọ̀fọ́lọ́ ń búra inni la astaghfirullah wa atubu ilayhi fil yawmi akthara min sab'ina marra èmi ò lè má ṣe lójúmọ́ ní lè má ṣe astaghfirullah more than seventy times lójúmọ́ nínú ẹgbàá wa kan ọlọ́run ò lè má ṣe ọgọ́rùn-ún lójúmọ́ nínú ẹgbàá wa kan anabi ni òun ò lè má ṣe more than seventy times astaghfirullah wa atubu ilayhi astaghfirullah الله atubu ilayhi astaghfirullah الله atubu ilayhi astaghfirullah الله atubu ilayhi mo wá foríjì mo túbà mo more than seven more than seventy times daily lójúmọ́ ẹgbẹ́ lọ́n ti ṣàforíjì سيفون، fún inna fatahna laka fatahan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ọlọ́run ti foríjì síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ò lè má ṣe astaghfirullah nígbà more than seventy times lójúmọ́ àjẹ́ pé nínú àwọn ìbáàdà téèyàn gbọ́dọ̀ mójútó òun náà ni kéèyàn wọn ṣe fún láwa tó bèlè tọba ló sin lọ lójúmọ́ tọba ṣe ìjọsìn òtí pé torí inú àwọn ìjọsìn táwọn ẹbí máa ń ṣe lójúmọ́ ọ gbọ́dọ̀ máa béèrè pé kí n lọ sí fọlọ nígbà wo lọsẹ ṣé èyí tó ti ṣẹ̀ síwájú tó ti gbàgbé ni ṣé èyí tó ṣe ní òkùnkùn tẹ́nìkan kan orí ọlẹ́yìn ọlọ́run ṣé èyí ni ṣé ètò ṣe síyàwó rẹ ni àbí ètò ṣe sọ́kọ rẹ àbí ètò sáwọn ọmọ ẹ àbí ètò ṣe sí bàbá rẹ àbí ètò sáwọn ọ̀rẹ́ ẹ àbí ètò ṣe sínú ẹ̀sìn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ sànù wa o anabi ni wa man ya'mal su'a gbogbo ṣe bú ayé anabi ni bẹ́ẹ̀ bá ti ṣe kán mẹ́ àwọn yẹn lèmi náfṣà àbó ti ṣàbòsí fún rẹ̀ ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ti wá affect rẹ̀ tó náà mọ̀ pé ah, àárẹ̀ tó dé ọtí mi yẹn lèmi náfṣà fún rẹ̀ náà lọ fọwọ́ ara rẹ̀ fa wàhálà fún rẹ̀ ọlọ́run bá ní súnmọ́ istaghfirullah ọ wá ronú pé òun ṣe má ife ọlọ́run fẹ́rí jì mí ọlọ́run bá ní yajidillaha ghafura rahima yóò bẹ́ ìmì ọlọ́run lẹ́ni tí ó ṣàforíjì fún èyí ṣàforíjì fún débi pé gbogbo wàhálà tí ẹ̀sẹ̀ yẹn dá sí là yẹn tó mú okó fún bá ti jì náà rahima yín kẹ́ lóko ẹ̀yọ́ máa yá mi inna Allah azza wa jalla anábì wa muhammad sallam anábì ní ọlọ́run ọba yín yabsutu yadahu bil-layl yóò náwó lóru ọwọ́ ọlọ́run ọba ọlọ́run lọ́wọ́ àmọ́wọ́ rẹ̀ yàtọ̀ sọ́wọ́ tiwa ẹ̀ tẹ́bá ní ọlọ́run ọba lọ́wọ́ ẹ pàlùkọ́ àná àtàdé sì ní lọ tẹ́bá ní ọwọ́ ọlọ́run jọ wọ́n wa ẹ ti di kèfèrí laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ọlọ́run ní kò sí tọ́jú omi nínú àwọn ẹ̀dá èmi ló sì jọ kankan tẹ́bá ní kò lọ́wọ́ ẹ ẹ gbàgbọ́ lọ́n lọ́wọ́ àmọ́wọ́ rẹ̀ ọjọ́wọ́ tàwa tẹ̀dá lọ́ba tán síbẹ̀ lẹ́yìn fi inú sórí burúkú anábìnrin ọlọ́wọ́ bá na ọwọ́ rẹ̀ lóru yẹ́pùsùtù yádàhù bil layl wípé àwọn owó líyẹ túbà mọ̀ sí nahar àwọn owó lọ́sẹ̀ lọ́sàn àwọn owó lọ́sẹ̀ lọ́sàn tí wọ́n sùn kí n sàmúrìjì fọ̀ ní gbogbo òru ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ní ta lọ́sẹ̀ tó fẹ́ túbà ẹ má sùn ẹ túbà àwọn àwọn oníwò sùn tán fẹ́ túbà wọn ni gbogbo òru ni ọlọ́run ọba aláàmà ń ṣe bẹ́ẹ̀ wọ́n yẹ fùsùn tó yẹ dẹ̀wù bìnnahar ní gbogbo ọ̀sán bá a ṣe lọ tá ń bọ̀ yẹn wọn lọ́wọ́ ọba aláwọ̀ tún náwó rẹ̀ sáyé ipe ilé yẹ túbà mọ̀ sí ulẹ̀ àwọn owó lẹ́sẹ̀ lóru tí wọ́n fẹ́ túbà níbẹ̀ yìí tẹ́rìn káàkiri wọ́n ní ọlọ́run máa wá ṣe bẹ́ẹ̀ ata tẹ̀tẹ̀ló aṣámsù mímọ̀ gíríbì ha títí tí òòrùn ó fi yọ níbi títí ń wọ̀ tóòrùn bá ti yọ níbi títí ń wọ̀ ilé ayé ti parẹ́ nìyẹn ọlọ́run bá aláwọ̀ ní sàforíjì máa o ọmọ ìyá mi nígbà tóòrùn ò ti yọ láti fi títí ń wọ̀ kí ló wá dé tó wá ń pé ẹ̀ṣẹ̀ rẹ̀ débi pé ọlọ́run lè fẹ́rí jàn kí ló dé tó rò pé n ṣe yìí ah ọlọ́run ò jẹ́ fẹ́rí jàn ànábìlọ́lọ́run fẹ́rí jàn tóòrùn nínú ẹgbẹ̀ wá gan anábì ní málàmù yóò gáàrí rẹ̀ anábì lọ́la wọn ṣàforíjì fún gbogbo àwọn ẹrú rẹ̀ tí ń ṣẹ̀ lópin ìgbà tí ẹ̀mí wọn bá ti dé ọlọ́fun wọn tó fẹ́ bọ́ọ̀lẹ̀ ìtumọ̀ ni pé lópin ìgbà tí màláyíká kú ọba ti yọjú tí màláyíká kú ọba ti yọjú ọlọ́run ṣàforíjì fún àmọ́ orí màláyíká kú báyìí lọ́wọ́ ni òṣèmá òṣèmá torí màláyíká kú lòfin sọ bẹ́ẹ̀ tọ́ọ̀ bá rí kú ni ọmọ látàǹfà mo túbọ̀ ní kò ní wúlò mọ́ tí òun bá ti yọ níbi títí wọ̀ mo túbọ̀ àyìn ṣe máa kò ní wúlò mọ́ tí màláìka kó bá ti yọ síyàn ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fún wa láti bọ̀ dáadáa ìbádọ́lá ẹ̀yìn arúsùn ọlọ́run bá wa àdùnnọ́ọ̀bù sábàbù lìbàdà ẹ má dara yín láàmú ninety nine percent gbogbo àwọn sọ̀rọ̀ tẹ́nìkọ̀ọ̀kan wa ta nílé ayé alẹ́ karabọ̀ tí ó yẹ ká karabọ̀ wàhálà wa dé ẹlòmíì ti lọ lè karabọ̀ ẹ bọ́ ó ti wọ ẹgbẹ́ awo ọlọ́run bá aláwa kẹyìn sí ọ̀rọ̀ rẹ̀ wá lójútùmọ́ torí ẹbọ lẹ̀sẹ̀ tó tóbi jùlọ táàrin wa tọ́lọ́run bá ti dàrú kò sí dáadáa fún ọláyé máa ti lọ́hùn ẹlòmíì lálẹ́ káràbọ̀ ìpààyàn ó wà ní àwọn tí wọ́n ń lo eré yàn ó wà ní àwọn tí wọ́n ń gérí yàn ní àwọn tí wọ́n ta eré gbogbo àwọn tá a wí yìí àwọn náà wọlé sinmi torí pé wọn jí fámílì àwọn tó kún yẹn ní òsinmi má wọ́n ti sọ ọmọdé ọmọ orúkọ àwọn ti sọ ìyàwó dopó ẹ̀yìn ìgbà tí ilé tí mo ti tò mọ́ ilé tiẹ̀ náà lè tò gbogbo ẹni bá ń pààyàn ò lè sinmi ò lè sinmi ara ò lè sinmi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi tó tara bọ̀nu tí wàhálà fi dé ẹni máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣìnà ló ṣe fá títí tí ọlọ́run ọba àlá tó fi bínú sí wọn padà sẹ́yìn ń padà sẹ́yìn ń padà sẹ́yìn ọlọ́run ọba àlá subhanahu wa ta'ala ọjà bọ́lẹ̀ àwọn fẹ́sùn wọn ni tó bá ti bọ́lẹ̀ lérí obìnrin báyìí àbọ̀kùnrin ọlọ́kùnrin bọ́lẹ̀ lérí ẹ̀ wọ́n sì ti dá ọ padà sẹ́yìn sinimá ń dá yẹn padà sẹ́yìn ni nínú ẹ̀mí nínú ara nínú àlàáfíà nínú àrísìkí nínú gbogbo dáadáa ẹ̀nàfìlẹ̀ ayé sì ni azani wọ́wọ́ mọ́mìn ẹ̀rìn lẹ́nu kan tí ń sọ sinimá láwàyè kí imáni rò pé imáni ti dínkù lára ẹ̀ tí imáni bá sì dínkù lára yẹn ọlọ́run bá aláàtí ń bínú sí yẹn ni ẹ̀yìn máa yá mi nílẹ̀ ṣe wa ilé ayé táwọn wọ́n láwọn fẹ́ obìnrin máa ń pẹ́ ọkùnrin ẹgbẹ́ ara wọn làwọn máa fẹ́ àwọn gay gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ti ń ṣe ní institutions máa ti ń ṣe káàkiri àwọn secondary schools asahak wọ́n ní lesbian làwọn fẹ́ yà obìnrin àti obìnrin wọ́n ní àwọn ọlọ́kọ obìnrin lòun fẹ́ fẹ́ obìnrin àti obìnrin gbogbo àwọn táwọn àjọ ànábì lóòtù tí wọ́n ṣe tọ́lọ́run rọ̀jò òkúta lé wọn lérí ẹ̀yọ́ miami àwọn èèyàn ń lọlé ta naija bet bí ìgbà tí wọ́n lọlé tajà wọn ò ká sẹ̀sẹ̀ mọ́ ọ̀pọ̀ náà wájú mà ń ta naija bet jù sí òun ta tẹ́tẹ́ ọlọ́run bá ní ẹ má ta tẹ́tẹ́ la alakum tuflihun ní kẹ́lẹ́ jèrè ó ní problem ó ní problem ó padà sunkún naija bet ó padà sunkún owó lòun wá o opposite ẹ̀ lọ́wọ́ padà sí fún ọ ọ̀gbọ̀dà tàùsì ọlọ́run bá ní alimẹ́sì rẹ̀ mọ́ta tẹ́tẹ́ ìtọ̀ sọ gbọ́n tó lọ́nṣọ́ ni ọmọ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ni wọ́n ní ẹ máa wo títóbi ọ̀rọ̀ mọ́ ẹ máa wo títóbi ẹni tí ń sọ tẹ́ni tí ń sọ bá ti tóbi lẹ́mí ẹ ọ pàtàkì ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ tọ́lọ̀ wọn bá ti tóbi lẹ́mí ẹ ò ní kọ̀rọ̀ ọlọ́run bá sí wọ́n bá káyà yẹn tán tọ́ba tún gbọ́ tán ọ̀n jáde báyìí ní jìmọ̀ báyìí ó tún gbàbẹ̀ lọ torí pé ọlọ́run ti ń bá sọ̀rọ̀ kọ́ mọ́ pàtàkì ọlọ́run fẹ́ràn wa gan-an ó ti mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí á padà ní problem lọ́lọ́run bá aláàfin ni ẹ má dé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti mu tí débi pé ti gbárí sìgá lọ́wọ́ ẹ̀ ẹ̀rọ màyá mi ẹlòmíì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọn ò jí sàdúrà fún rí wọn ò bá fi ẹnu ṣépè wọn sì máa fọkàn ṣépè fún torí ìyà ti ń jẹ wọn ẹ̀yin mẹ́jọ nìyá yín bí ẹ̀yin mẹ́sàn-án màmá yín bí ẹ̀yin mẹ́rin náà wọ́n bí ìyá wa dàgbà tán ẹnìkan kan wá wúlò láàrin ẹ̀yin mẹ́rin láàrin ẹ̀yin méjèèjọ ẹlòmíì rántí òbí ẹ ó dìgbà tó bá fẹ́ fìlì fún bìkan tán ní kí lọ́kọ̀ ìyá àti bàbá ẹ̀ ìgbà náà ni ó tún rántí pé òun mà ní ìyá láyé òun mà ní bàbá irhamu aba'akum wa ummahatikum téèyàn bá fẹ́ ní problem láyé yẹn gbọ́dọ̀ fòbí ẹ̀ ṣeré tó bá ti fòbí ẹ̀ ṣeré o ti ní wàhálà wàhálà ti dé àbí ká máa gbọ́ àwọn èèyàn lọ́nà ẹ̀tọ́ a máa lọ jìbìtì a kí ọmọ jáde ńlé kọ lọ wọ́n dẹ̀ kó mílíọ̀nù sí wọlé aníṣẹ́gí lọ́mọ́ ń ṣe wọ́n ní ṣẹ́lẹ̀ laptop wọ́n ní ṣe yahoo ọmọ adigun jalè yóò jáde ńlé yóò sì gbé mọ́tò wá fún bàbá yẹn bàbá rẹ̀ ó sì máa gùn ẹ̀sùn kùn torí àwọn tí wọ́n gbé owó wọn àwọn ò lóru látara wàhálà tó bá wọn ọba tí wọ́n gbàdúrà wọn náà sùn lóru ọba yóò sùn tẹ́lẹ̀ ẹni tí ń sẹ́gbẹ̀lẹ̀ yín náà sùn ẹ̀yin wá sùn ẹ̀yin ní fúfú lè sì sírí ẹ̀sìn fáànù mọ́tò ọlọ́yẹ ẹni problem gbogbo ìyá ìyàwó boys bàbá ìyàwó boys ẹ máa palẹ̀ ẹ̀mọ́ ẹ̀kún anábìnrin dá wọ́tò ní mazilum anábìnrin tá a bá gbá ọlọ́run ọba aláàfọ fóun pé tọ́ba ilé iṣẹ́ pèlè ẹ̀hún tọ̀hún ẹni tó gbà tọ́ba ilé iṣẹ́ pèlè mustajaba kò ní di sara àdúrà yẹn ò ní di sara kọ́kàn sọ́kọ́ lọ́n fi òun tẹ̀tẹ̀ ni ẹni tẹ̀tẹ̀ bá ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n lọ́wọ́ bá ṣe lọ́mọ ná wọ́n lọ́wọ́ sì wọ́ kẹ̀tẹ́ fi wọ̀nà wọ́n lọ́wọ́ bá sọ ọ́ darọ yọ darọ kótó kù láyé ẹni tí tọ́ba ti sọ́jà ìlẹ́nu torí òun lọ́làgùn ẹ̀yin wá kówó ẹ̀ fẹ́ free money bàbá mi àtìyá mi fẹ́ máa lè bẹ lọ́run ba lóru pé kọ́lọ́run sọ àwọn ọmọ náà kọ́lọ́run sọ àwọn ọmọ tòun náà dọ́mọ yàwó ibi tí rí àwọn yẹn ti dàrú dé ẹ̀fẹ́ bá náwó tán sẹ́mọ̀ wọ́n fẹ́ kàwé mọ́ wọ́n fẹ́ kéwú mọ́ wọ́n fẹ́ kọ́ṣẹ́ mọ́ ó lè ó lè ó lè ẹsẹ̀ tí ìbá gbé nǹkan ẹni tó ní nǹkan tó yẹn gbé yẹn inú rẹ̀ ní dùn àdébíyà ní tọ́ba ti ṣépè ọlọ́run ló wọ́n fàṣẹ ṣépè náà tọ́ba ní ẹni kúre gbogbo ilẹ̀ ní kúre nítorí wọ́n ti sọ ni kó dà sọ kankan kọ́ lọ́wọ́ sí fò tẹ̀sí ẹni tó wọ́ bá wá ká lára ẹ̀wọ̀n tí máa jáde lẹ́nu wọn ìbá jẹ́ káfíìrì ìbá jẹ́ kèfèrí tí òfin kalẹ̀ fọlọ́run rí tọ́ba ti lè sọ ọlọ́run sì fi àṣẹ sí ẹ̀ ń bọ́ ọmọ yahoo kọ́lé ẹ̀ ń bọ́ ọmọ yahoo sílé ẹ̀ ń bọ́ ọmọ yahoo kó mọ ẹ̀yìn ẹbí ẹ̀ ń gbowó lọ́wọ́ ọmọ yahoo ẹ̀ fi ń ṣòwò ẹ̀ sunkún sí ọgbọ́n tẹ́fẹ́ dá sí torí tí ń ṣẹlẹ̀ ẹ̀ tẹ́yà ìkọ́lẹ́jì yẹn ẹ fẹ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ tó kù jẹ́ nìyẹn ọ̀rẹ́ rẹ̀ ó ṣe yahoo ó rí ten million lójúmọ́ eléyìí gba fifty thousand níbi iṣẹ́ lóṣù ó ní fifty thousand náà padà fi iṣẹ́ lẹ̀ ẹ fẹ́ báyé jẹ́ nìyẹn tọmọ kí wọn ti níyàwó lòun ṣe tọ́ sọmọ tí ọgbọ́ ọkọ lọ́mọ ni kò sí tí ó gbé wá fún ọtọ́ gbà lọ́wọ́ ẹ̀ torí pé ọjọ́ ọ̀la rẹ̀ léwu kátó wá péjọ kìí àmà tọ́jọ́ pé yawma tubla sarair ọlọ́run ṣe san fún kálukú lẹ́yìn tó ṣe láyé ẹjẹ́ àtúbà lọ́dọ̀ ọlọ́run ẹ dákun ẹ má jẹ́ àmà yọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ à ọ̀dàgì ilẹ̀ tí máa yọ ọyàn ni o bẹ́ẹ̀ bá ti ṣubú kò sẹ́ni tó gbé yàn dìde mọ́ o ọlọ́run bá aláà yọ sàbórí ìfẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ òun náà ni ká máa jákun ẹbí ẹ̀dàkùn ẹ̀dà ìfọ̀rọ̀mọ̀dọ́ yìí ẹ̀dà fi ṣàtúnṣe ẹni bá ti ń jákun ẹbí ọlọ́run ó já anú lára ẹ̀ ọlọ́run bá ní wattaqullaha ẹ̀bẹ̀rù ọlọ́run alladhi tasa'aluna bihi ọba tẹ́ ẹ máa fi ń bẹ̀rẹ̀ ayín wal arhama wattaqul arhama ẹ sì bẹ̀rù okùn ẹbí ẹ má jẹ́ ọjà ẹlòmíì tọ́rọ̀ rẹ ti dàrú nínú okùn ẹbí ló ti jábọ́ ó ní wọn ò fẹ́ nìkan kan wọn fẹ́ rẹ́ bí àwọn náà fẹ́ filẹ̀ nígbà táwọn ẹbí ti kú lọ́dẹ̀ tó ti jákun yẹn ọlọ́run náà ti jákun àánú ti bẹ láàrin wọn àtọ́lọ́ ah anabi wa muhammad sassala anabi ni mani ahaba an yubu sọtala wofẹ risikihi ẹni bá fẹ́ kí arisiki rẹ̀ ọmọ pọ̀ wọ́n yóò sọ aláwọ̀ fi asarihi ó sì fẹ́ kọ́ lọ́n fi alibarika sí sẹ̀mí ẹ̀ fọlẹ̀ yẹsù lọ́wọ́ àhìmá kọ́mọ jókun ẹbí ọjà o ẹni tí ń ṣe dáadáa sí ọ nínú ẹbí ọmọ sí dáadáa sí ẹni tí ò sí dáadáa sí ọ nínú ẹbí ọmọ sí dáadáa sí ìgbà náà ló ń sokun ẹbí papọ̀ ẹni tí ó ṣe dáadáa sí ọ ọmọ ṣe dáadáa sí jẹ́ bí yín ọmọ ṣe dáadáa sí òun ọba àmọ́ ṣe dáadáa sí ọ látara eléyìí náà ti dàrú látara ọkùnrin bí lẹ́yìn ni ìyàwó àtọkọ bá a tún sẹ́nu Ramadan yìí kò síjà gbogbo nǹkan ń pẹ̀lú ètò à ń à ń ọbẹ̀ lẹ̀ àjà à gbogbo obìnrin tí sọkọ ọlọ́run lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọn ní fasalihatu ọlọ́run ní àwọn obìnrin dáadáa ọlọ́run ní qanitat iná làwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè owó ti dọ́wọ́ ẹ̀ ọ̀gbọ́rọ̀ ọmọ ẹ̀wà ńbẹ́ńbẹ́ òjò ọgbọ́rọ̀ ọkàwé ọkàwé ìwé yẹn òjò ọgbọ́rọ̀ ẹlòmíràn ṣe wà ní kankan kò ní kankan òun ló sì gbọ́rọ̀ ẹ̀dá kan tó lè tọ́lọ́wọ́n bá ilé ọyẹ bàbá ti kú mbẹ ara ntọ́lọ̀ ń béèrè lọ́rùn òun náà ni bó ni wọ àtọkọ rẹ ṣe túká arábìnrin kan bẹ ń lọ arábìnrin kan lọ lànà bìnrin sọ fún un pé ìwọ arábìnrin yìí sọ lọ́kọ olóhùn lọ́kọ fàyínà àǹtí mí ni hù báwo ló ń ṣe pẹ̀lú ẹ̀ olóhùn ṣe ìtìpá àwọn kan ànábì ní máa lè ṣiṣẹ́ rí máa lè tẹ̀lé àṣẹ fàyínà wò náà rúkì wọjà nàtòk àlìjánà rẹ àti náà rẹ lọ́kọ rẹ tó bá fẹ́ ṣe dáadáa sí tó bá fẹ́ wọ náà má nù. eré la pè ọ̀rọ̀ rẹ̀ ọkàn máa dàrú àwọn ọmọ rò ní bó ṣe fẹ́ ẹwà tó kọ sọkọ ẹhà tó ń kọ sọkọ ẹ̀ sẹ́dá alukur'ani àti sunna òun lọ́lọ́run fi tu ayé ní tó bá ní nóò mbẹ tó bá yí ṣe wàhálà ni tó bá ní yẹs tó bá ṣe ọ̀rẹ́ ni kò mbẹ ṣe wá níbi tí ọ̀dà yẹn làwọn yẹn wá pọ̀ sí rẹpẹtẹ èyí tó dá yẹn àwọn yẹn kọ̀ọ̀kan lẹ́ẹ̀ rí mbẹ ọlọ́mọṣá fà wọn náà sínú àwọn ẹni rè ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́ni wa máa aṣọ ọbẹ̀kùn mùsíbà ọlọ́ni èyíkéyìí mùsíbà tó ti bá yín tí mùsíbà bá ti bá yín tàbí màkàsàbà ti àìdí kún ọlọ́run ní iṣẹ́ ọwọ́ yìí ni ẹ chẹ́kì ara yín ẹ ti fẹ́rí gbá qala Allahu wa qala rasul ọlọ́run bá ní ẹ̀yìn lẹ́fà fúnra yín o wọ̀yá fún ankẹ́tì sígbà tí mo mú wá yẹn ọmọ níwọ̀nba látara àánú mi ọlọ́run lẹ́yìn ìgbà mo ti ṣàforíjì lérí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ míì tí ń ṣe ìrànmùsíbà sí àní lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fadilatu Sheikh Kamarudeen Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ lówó iyebíye tèní ẹ̀yẹ́ ká tún pàdé ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá a tún fi pàdé àǹkírà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.